káàkiri. Uh, eh, ok uh, mo kí gbogbo àwọn ọmọ Yorùbá mo kí àwọn ọmọládé àwọn ọmọlógo àwa tí a gbàgbọ́ ní òmìnira èdè Yorùbá twenty twenty two a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí ó jẹ́ kó ṣeé ṣe fún gbogbo wa láti bọ́pò lóko ẹrú a ò ṣẹrú mọ́ a ò ṣẹrú mọ́ a ò ṣẹrú mọ́ màmá wa Chief Mrs Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá mo kí yóò màmá màmá ní ìkáyé màmá síwájú eré màmá tó ṣe fi yangàn náà màmá ẹ ṣé o màmá wa adúpẹ́ ọpẹ́ kó wa kú òlóko ẹrú tó bá jẹ́ pẹ́lọpẹ́ màmá àtọ́lọpẹ́ ọpẹ́ Ọlọ́run àbá sì máa wà ní oko ẹrú báyìí wà ní bọ́pọ̀ òlóko ẹrú o àwọn ọlọ́jẹ̀lú wọ̀nyí wọ́n tún fẹ́ padà tì wá sínú inú oko ẹrú ẹlẹ́ẹ̀kejì oko ẹrú oko ẹrú ọlọ́gọ́rùn ọdún ó lé náà tún fẹ́ tì wá sí ṣùgbọ́n pẹ́lọpẹ́ màmá ló lè tẹ̀yà jáde tẹ́ẹ̀dẹ̀ tẹ́ẹ̀dẹ̀ gbà wá lọ́wọ́ oko ẹrú yẹn tẹ́ẹ̀ jẹ́ ká ṣerú mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ló fẹ́ máa fi wá ṣerú ṣùgbọ́n ọlọ́run ò gbà fún wọn àti wàá bọ́ kó lóko ẹrú gbogbo àwọn ọlọ́jẹ̀lú wọn yẹn wọ́n fẹ́ tì wá sí lóko ẹrú hundred years ní ìtú nìyẹn tá a bá ti lọ dìbò ó parí nìyẹn ìbò tá a dì yẹn là ń sọ fún wọn pé ìbò yẹn ẹ má jẹ́ ká gbọ́ kó ẹ má jẹ́ ká dì mọ́ ẹ yẹ ká tábà dóòlè papọ̀ tó wá lọ́pàá àbí ká kó láàrin wọn à ń jẹ ìyà kan à ń jẹ ìyà kan náà. ọlọ́run ti dá oníkàlùkù pé ti dá pàtó tẹ̀ fẹ́ dá wa ó fè dè dá wa èdè ló dá wa. ọlọ́run ti wá bọ́ gbé kókó gbé pa alẹ́ kò ti wá lọ fún ṣe ọlọ́run kẹwàá. ayé yan da ayé yan da òun tàn ayé yan da bẹ́ẹ̀ ni sà àlùmọ́ọ̀nì lẹ̀ gbogbo ọlọ́run bí jíkù wá ń bí kí ló dé tó bá lè ṣẹlẹ̀ ní lókà gọ́ọ̀mẹ̀ ìgbà wọlé èdè a máa ní kọjá ní kásẹ̀ àkọ́ mi. kí lè sọ yìí wọ́n máa dá lógọ́mẹ̀ sílẹ̀ wọ́n máa tún dá sẹ̀ sílẹ̀ nínú gbogbo ìpínlẹ̀ mẹ́jẹ̀jọ yẹn wọ́n máa dá sẹ̀ wọ́n máa tún dá lógọ́mẹ̀ sílẹ̀ ìpínlẹ̀ mẹ́jọ la ní lórílẹ̀ Yorùbá náà so ìdí yẹn tá a sọ pé a ti kú òlóko ẹrú a òṣèrú mọ́ abẹ́ máa yọ ayọ̀ òmìnira ni ayọ̀ òmìnira lóko a máa yọ àwọn òṣèrú mọ́ o kì í ṣe ìyà kan ni wá ìyà kọ́kọ́ ni wá o ọlọ́run dá oníkàlùkù láyò tọ̀tọ̀ ni ó dá yorùbá láyò tọ̀ ó dá haúsá láyò tọ̀ ó dá ìbò láyò tọ̀ kí ló kí ló tó bá jọ pọlọ olórí burúkú yẹn tó lọ sọ àpọ̀ ìyẹn lùgbọ́ lùgbọ́ àdàtà lé ẹ̀ ló lọ sọ àpọ̀ tó lọ pọlọ àpọ̀ ìyá lórúkọ tá ò jẹ́ àti à ń jẹ́ orúkọ jíríyà ni ọlọ́mọ ẹ̀ka bá wọn jẹ́ orúkọ burúkú yẹn mọ́ a ò jẹ́ orúkọ jíríyà mọ́ o àdìbọ́pọ̀ ló kọ ẹrú o a ò jẹ́ orúkọ. ṣé mo dúpọ̀ bàbá. àsíá o yorùbá nation o lẹ́lẹ́ ni yóò máa fẹ́ lẹ́lẹ́ ni yóò máa fẹ́ ee lálẹ́ ni yóò máa fẹ́ lálẹ́ ní sá. bóyá ń ṣe lọ́jọ́ ẹ̀ náà nìyẹn báyìí. you.